بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يقلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أراك فولون ديوك وخو أسين فولون إتافي ما يولون وبا تفتوسي أين máa bá ne ka nìkan di méjì kò ló ń kà ìṣe wọn mùsùlùmí lásìkò tá a wà yìí ìsọwá di àsìkò tá a wà yìí tójú wá rí ọdún tó tún rí àmọ́dún tá láǹfààní tá sí oṣù alápọ̀nlé oṣù tó tóbi jù nínú gbogbo oṣù ọba oṣù kúmá oṣù tó ṣe pé inú bẹ náà nìkẹ́ ọlọ́run bá pọ̀ sí jùlọ inú oṣù náà náà ni ìmọ̀lẹ̀ ẹ̀sìn ọlọ́run bá pọ̀ sí jùlọ tó sì ṣe wá lẹ́yìn tá à ń bẹ láàyè wa lálàáfíà ara tá à ń ráǹfààní àti bá wọn máa gbà á lé ní àkọ́kọ́ oṣù náà á apẹ́ni fún ọlọ́run òun ló fà á tí àwọn àáfàá tí wọ́n máa ń sábà dá wákà pẹ̀lú èdè lárúbáwá fi sọ wípé hamdan wa shukran sirran wa jahratan hamdan wa shukran sirran wa jahratan lillahi rabbil alamin hamdan wa shukran. لله رب العالمين حمدا وشكرا adúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá adúpẹ́ fọba olúwa ọba àwa ẹ̀dá ọba tó sọ wá dásìkò yìí o adúpẹ́ fọba olúwa bí mùsùlùmí bá mọ orí ọlọ́run lẹ́nu pé wọ́n ò rí oṣù lálẹ́ àná wọn ò róṣù lálẹ́ àná ó pọ̀ nínú ẹni tó nu mọ̀ pé ramadanu yìí gbogbo ètò láti ṣe kalẹ̀ sílé a sì bá wọn gbà á mọ́ngbà tí ò sínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba fún un ó ti dẹ́n tí wọ́n ti sin lẹ́ni táwa tó kùn gbàwẹ̀ lọ́wọ́ yìí èèyàn mọ̀ dúpẹ́ ilé ìfọlọ́run nínú ìfọpẹ́ rẹ̀ hàn náà ni kó dún mọ́ àwọn iṣẹ́ tí islam ní ká ṣe nínú ramadan ká ṣọ́ àwẹ̀ wa níbi àwọn àdìọ́kàn wa ká ṣọ́ àwẹ̀ wa níbi àwọn ìrìn ẹsẹ̀ wa ká ṣọ́ àwẹ̀ tá à ń gbà níbi àwọn nǹkan tá à ń wò kí ni tá à ń rí kí ni tá à ń wò ká ṣọ́ àwẹ̀ wa kó níbi tó bá lè bàyọ̀ wa jẹ́ gbogbo àwọn ìrìn tó lè kọ́ dí ládàá wáyé wájú ọlọ́run ó di ọ̀ràn àyàn ká sọ ebi tí a fi ń panú òǹgbẹ tá a fi ń gbẹra wa ìrìntòwò wa lápèjúwe láti súnmọ́bìnrin wa tá a fi ilẹ̀ lọ́sàn-án àwẹ̀ nì òun kankan ọlọ́run ọba jùlọ torí kò sí ìbáàdà kan tó jọ ọlọ́run ọba lójú kò sí ìjọsìn kan tí ẹ̀dá lè sìn tó lè fi wojú rẹ̀ wájú ọlọ́run tí ó wà ọlọ́run ọba láyà ṣùgbọ́n téèyàn bá ṣe torí ìtọ́ ọlọ́run ní dùnmọ́ ọlọ́run bá nú púpọ̀ jùlọ ká gbàwẹ̀ wa títorí ìtọ́ ọlọ́run ká gba ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ẹ̀kọ́ tí a ti ní látẹ̀yìn wa àwọn àgbọ́yé tá a ti ní látẹ̀yìn wa nípa tó rọ̀mọ́ tó lè bàwẹ̀ jẹ́ tá a gbọ́ ní kútúbà ni a gbọ́ lórí rédíò ni wọ́n ṣe wáàsí rẹ̀ fún aláwọn mọ́ṣáláṣí àdúgbò wa ni pé eléyìí èèyàn gbọ́dọ̀ ṣe lọ́sàn-án Ramadan ń báwẹ̀ jẹ́ irú ọ̀rọ̀ báyìí yẹ kéèyàn jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ agbìyànjú ká fojú tó o torí pé anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi tí àfàwà bó rọ́ìrọ̀tà tí wọ́n gbà wá látinú jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam jíṣẹ́ ọlọ́run ni man lam yada qawla zuri wala amala bihi فليس لله حاجة في أن يدع طعامه سرابة gbogbo ẹni bá a pò ń gbàwẹ̀ òun gbòǹgbẹ látàlfàjìrì lòun ò ti jẹun mọ́ lásìkò tá a wà yìí náà wọn ò lè rìn káàkiri inú oòrùn wọn ò lè sọ̀rọ̀ sọkúsọ wọn ò sì lè ṣe bákan òun sì níyàwó ńlé kódà wọn òun tì ń lára láti súnmọ́ eléyìí náà ló fi ń lo oore fáwẹ̀ rẹ o jìnnà sí gbogbo tó bá lè bàwẹ̀ rẹ jẹ́ torí fẹ́ẹ̀dá bá ń gbàwẹ̀ tí ó jìnnà sí ọ̀rọ̀ sọkúsọ pàápàá jùlọ irọ́ pípa máyà ìṣèké máyà ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn léyìí táwọn ẹlòmíín sọ di nǹkan panu tí wọ́n fi ń najú láwọn ibùjòkó wọn káàkiri gbogbo àwọn àyè ìgbafẹ́ àyè ìṣe fàájì ọ̀rọ̀ ọlọ́rọ̀ bá ń sọ ń bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí pátì lásìkò àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù yìí yóò báwo èèyàn jẹ́ níwájú ọlọ́run bí ó sì bá jẹ́ tán yányán ládàá pé bó ṣe yẹ ó pé bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀nà tó kù díẹ̀ káàtó léè tí kó wá náà mọ̀ pé kò dáa gbogbo ohun tó o bá fẹ́ káwọn ẹ̀dá èèyàn ká ọ mẹ́ẹ̀dì rẹ̀ jìnnà sí pàápàá jùlọ nú àwẹ̀ yìí àwọn kankan bẹ náà nínú wà tí ò dáa náà ni èrè tí ò dáa ni ọ̀rọ̀ tí ò dáa ni ṣùgbọ́n tí ò dáa lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ ní òfin Islam ó tako ẹ̀sìn òun náà ni máa ń sọ àwọn ọ̀rọ̀ tó bá tako ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run ìgbéwò ọlọ́run ọba fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run kìí sábú lọ́dọ̀ àwọn èèyàn o ṣùgbọ́n abú èèyàn wájú ọlọ́run òun náà ni mú nǹkan mí sìn pẹ̀lú ọlọ́run ọba nù sẹ́jọ́ sí yẹn ó tó lẹ́rìí wípé wọ́n lẹ́rú sìn ọlọ́run ọba kan wọ́n ní ó sì nǹkan nù Ramadan á wá ní ẹjọ́ ẹ má bínú ẹ ká sún sẹ́yìn Ramadan kó tó ṣe é torí pé òun ò fẹ́ máa gbé nǹkan kan lọ bìkan lóru nu Ramadan eléyìí ó tó lábùkù fún ti ń jẹ́ ìwà ìmú nǹkan mú nǹkan níbi ìjọsìn fọlọ́run ọba ìpè nǹkan míì lọ́lọ́run ọba lẹ́yìn ọlọ́run eléyìí náà tó ní wípé ìwà tó yẹ kéèyàn jáwọ́ ní díẹ̀ ni kéèyàn rìn jìnnà sí torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala bó bá yá fi ìwà àgbèrè fún yàn tí ó jẹ̀yàn yà rẹ̀ tó yá fi ìwà ọtí mu fún yàn tí ó jẹ̀yàn yà rẹ̀ à ń gbowó èlé tó bá yá fi èèyàn àbí kò yá fi èèyàn ó kàn jẹ̀yàn ń yà wọ́n ba òun náà ni ló padà forí jiyàn lójú alùkìyàmà ìwà ká mú nǹkan mọ́ nǹkan ká máa wùwá ẹbọ ìwà kẹfẹ́rí ọlọ́ba subhanahu wa ta'ala kò ní yáfi rẹ̀ fẹ́ dá ọlọ́run fi ń sọ fún jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين قال نوجي محمد صلى الله عليه وسلم ránṣẹ́ sí ọ àti gbogbo àwọn níjọ níjọ àtàwọn ànábì tí wọ́n ti síwájú rẹ náà wípé àtiwọ àtàwọn ìmú nǹkan mú nǹkan ìmú nǹkan mọ́lọ́run ọba sínú sẹ́jọ́sìn ọlọ́run bá ò faramọ́ o káàtì ẹ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tírú ẹ̀ bá lọ ṣẹlẹ̀ lákàkà rẹ tó mú sínú ìjọ́sìn rẹ la yahbatanna amaluk iṣẹ́ rẹ yóò sì bàjẹ́ kí wá ṣe pé sẹ́wọ́n bàjẹ́ nìkan wala takunanna minal khasirin ọlọ́run náà ń búra wọ́n tún kan ọ̀ràn yẹn nípa òní mọ́sá ìjẹ́ kan nínú àwọn tí ó ṣòfò kò sí ànábì ọlọ́run ọba kan tí ń sọ̀rọ̀ kìfìrí lẹ́nu àbí tí ń sọ̀rọ̀ ẹbọ lẹ́nu ṣùgbọ́n ìkìlọ̀ ọlọ́run ọba ń fele yìí ṣe fáwọn tá jẹ́ àlùmọ́ọ́nà Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ sísọ ni nínú rìn ni nínú ṣe sí ni nínú wà ni tó bá ti lè tako ìwọ tọlọ́hun tí ń tako tí ń jófin tọlọ́hun kí mùsùlùmí jìnnà sí ibẹ̀ lóríire rẹ̀ wà pàápàá jùlọ ní rọmọdọ́ọ̀nù yìí gbogbo ohun tí ó bá máa dùn mọ́lọ́hun bá nínú tí ó lè jẹ́ kọ́lọ́hun yọ́nú sí wa tí ìkẹ́ ọlọ́hun bá fi mú wa dàrú àánú ọlọ́hun àti mẹ́lẹ̀ rẹ̀ àti kẹ́ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ní yìí tá a fi láǹfààní sí i ó di dandan ká fojú tó yìí tí ń jófin ọlọ́hun sunna na Muhammad sallallahu alayhi wa sallam ká má pàtì ìkítàrọ̀ wíhù wa ni ká sọ ìlànà ànábì ìṣínú wa ni ká sọ ìlànà ànábì ìjẹ sàhúrù wa ni ká sọ ìlànà ànábì gbogbo ń tó rọ̀ mọ́ ẹ̀kọ́ tí ń jẹ́ àwẹ̀ gbígbà ní islam ẹja súnmọ́ àwọn olùmọ̀ ká tún ṣàlàyé rẹ̀ fún wa kó tún yé wa yé ju bó ti yé wa tẹ́lẹ̀ látẹ̀yìn wa lọ ká gbìyànjú ká lò bá a bá ṣe bẹ́ẹ̀ ká máa wá bẹ ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́n kó tẹ́wọ́ gbà torí pé èèyàn sin ọlọ́run kò tí ì ní kọ́lọ́n tí ì gbà lọ́wọ́ ẹ̀dá ṣùgbọ́n ìtumọ̀ tó ń bẹ ni torí pé bí ká máa bẹ kó gba ẹ̀sìn yàn lọ́wọ́ èèyàn lára ìjọsìn náà lòún wà fúnra lọ́ba subhanahu wa ta'ala tó mú wa rí ìbẹ̀rẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù tọdún yìí kó mọ̀ sí eléyìí ní àgbàmọ́ fún wa kó já rẹ̀ mi gba eléyìí jálẹ̀ kó sì gbá ní ìbádà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون lọ́dún tí ó kọjá nínú ìkẹ́ ọlọ́run àyè yìí la bá tafsiru dé nínú suratul baqara ní àyà one sixteen sí one seventeen òun la kà fúnra wa tá a ra nfààní àti túmọ̀ tá a fi lọ sí etikaf níbẹ̀ ló gọ ọlọ́run àti yọ̀ǹda tọ́lọ́run ibẹ̀ náà láti gbéra sọ lọ́dún tọdún yìí àbí ń tafsiru tọdún yìí. وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون قل واوا أني ní يهود أتي àti نصارى قالوا اتخذ الله ولدا wọ́n ń pe ọlọ́run ọba ní ọmọ àmọ́ wọn ò mú kọ ọmọ òun wàlàdá ni wọ́n ń pọ́ ọlọ́run ọba bímọ kódà àwọn mushrikun àwọn náà ń pe ọlọ́run ọba bímọ subhanahu balahu ma fi samawati wal ard mímọ́ mímọ́ mímọ́ ọlọ́run bal lahu ma fi samawati wal ard ọba tó ṣe wípé gbogbo tí ń bẹ nù sánmà àti tí ń bẹ nílẹ̀ tọ́lọ́run ọba ni ó ṣe wá lè mú kan nínú tóun dá gẹ́gẹ́ bí ọmọ bal lahu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ nù sánmà nínú àwọn màláíkà àwọn ẹ̀dá ọlọ́run àwọn ààyè ọlọ́run àwọn tí wọ́n mọ̀ wá lọ ṣe sí wọ́n mọ̀ wá lọ níwà. wọ́n mọ̀ jù wá lọ níjọ́sìn wọ́n páyà ọlọ́run ọba jù wá lọ wọ́n bẹ̀rù ọlọ́run ọba jù wá lọ ọlọ́run mú kankan nínú wọn lọ́mọ o sì lè wá jásí pé àwa tá a jọmọ ẹ̀dá èèyàn tá a jẹ́ lẹ́sẹ̀ tá a máa ń nígbà míì ní wàá mú lọ́mọ sóbẹ̀ ọlọ́run ọba mọ́ ó tayọ ìròyìn yìí ọlọ́run ọba mọ́ tayọ ká ọlọ́run ní ẹnẹ́yẹ kúrú làhù wàlàdùn wàlàmtẹ́kùlà sọ̀hìbàtún wákọ̀ọ́lákọ̀ọ́kùlà ṣẹ̀yìn ọlọ́run ní òun ṣe wá bímọ nígbà tí ẹ lè tọ́ka sóbìnrin tó ń fi ṣèyàwó ẹnẹ́yẹ kúrú làhù wàlàdùn òun ọlọ́run bó ń ṣe wá bímọ. ولم تكن له صاحبة وخلق كل شيء ولم تكن بما kòsóbìnrin kan nínú ìran àjànú àbínú ìran èèyàn tẹ́ ẹ lọ tọ́ka sí pé òun náà mo níyàwó tó bímọ fún mi òun lòun sì dá gbogbo nǹkan. eléyìí ẹ̀kọ́ ńlá ní jẹ́ fún wa nu àyà yìí bal lahu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ nù sánmà tí ń bẹ nínú lẹ̀ tọ́lọ́wọ́n ọba ní ìpọ́lọ́wọ́n ọba níma ń túmọ̀ sí pàǹpọ́lọ́wọ́n ọba níran nìyẹn ìpọ́lọ́wọ́n ọba bímọ ìtumọ̀ rẹ̀ ní pọ́lọ́wọ́n ọba níbi tó ti wá torí ẹni bá bímọ yóò máa jọ́mọ fẹ́yàn kan náà ni gbogbo ẹni tí ò bá níbi tó ti wá kò ní ní tí ó jáde lára rẹ̀ ẹni tí ò bá níbi tó bá ti wá kò ní ní nǹkan kan tí ó jáde látara rẹ̀ ẹni a bá lè ṣàfitì ó bímọ dandan ni a ṣàfitì pẹ́ẹ́dá kan náà ló bí lára àwọn ìwà aburú tí àwọn yahood àtàwọn nasọ́rọ̀ àti àwọn mushrikun tí wọ́n ń ṣe fọ́lọ́wọ́n bá nìyí wọ́n fi bu ẹ̀mí ara wọn sí. Si àmọ́ ọlọ́run ọba ní sùúrù lé lórí ọlọ́run ọba faradà ń yá fi wọn tòun ti bẹ́ẹ̀ ọlọ́run sì tún kẹ́ wọn ọlọ́run tún ń ṣe jíjẹ múmu fún wọn lórí pé wọ́n tún ń pe tọ́lọ́run bá òun pè mọ́ra rẹ̀ wọ́n pè mọ́ ọlọ́run tòun ti kọ́ ọlọ́run bá ṣàlàyé ọ̀rọ̀ ara rẹ̀ lórí ahọ́n gbogbo àwọn ànábì rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ sáwọn èèyàn wípé ṣoṣo lòun òun lórogún wọn ò nígbàkejì bàbá kan ò bí òun wọn ò sì lákọ̀ọ́bí lọ́mọ tó ń ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń pe eléyìí mọ́ ọlọ́run ọlọ́run torí rẹ̀ mọ́ rọ̀jò fún wọn bóòrùn bá ń yọ tọmọ ẹ̀dá yẹn ń sàǹfààní látara rẹ̀ ọlọ́run ò pérò ẹ̀yin tẹ̀ ń wúrú wà yìí tẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àǹfààní oòrùn tí mò ní kàn yín àmọ́ ọlọ́run ṣàfihàn ilẹ̀ wípé òun mọ́ o tayọ kí wọ́n máa kó òun bímọ كل له قانتون gbogbo tí ń bẹ nù sánmà àti gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ àti lábẹ́ ilẹ̀ kullu lahu qanitun gbogbo wọn náà ni wọ́n gbà fọlọ́hún gbogbo wọn náà wọ́n ju pájú sẹ́lẹ̀ fọlọ́hún ogbólóhùn qanitun lọ́dọ̀ àwọn Lárúbáwá wọn a máa ń pè ní alukonot alukonot ìran méjì ní ti ń jẹ́ konot ìran kan nínú ti ń jẹ́ konot nínú túmọ̀ tó fi Islam gbé wá fún oníkẹ́dájú pájú sẹ́lẹ̀ fún òfin Ọlọ́run ìjúpájú sẹ́lẹ̀ fófin Ọlọ́run yìí òfin yìí ní í ṣe pẹ̀lú bọ́lọ́run bá ti dá ayé kò ní í ṣe pẹ̀lẹ́sìn àmọ́ lára òfin àdámọ́ ọlọ́run ọba fún àwọn ẹ̀dá tó dání ká má pèjúwe wa yíyọ oòrùn àṣẹ ọlọ́run ọba ni òfin kan ló jẹ́ fóòrùn kó wọ̀ lásìkò tọ́lọ́run bá fẹ́ kó wọ̀ sí òfin kan ni àṣẹ ọlọ́run ọba ni rírọ òjò lásìkò rẹ̀ dídá ọ̀dá lásìkò rẹ̀ kéwé irúgbìn jáde kígi so ewé kó so èso lásìkò òjò gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ti subject gbogbo nǹkan wọ̀nyí fún òfin rẹ̀ ni kò sí kan nínú gbogbo ohun tí ń jẹ́dá tá a kà á lẹ̀ yìí tí wọ́n ń takò àṣẹ bọ́lọ̀ ń bá pé kójò ó máa rọ̀ lásìkò tí ó bá fẹ́ kó rọ̀ ibẹ̀ ẹ̀dá ọlọ́run lòjò ẹ̀dá ọlọ́run sì ni Mikael tọ́lọ́run fi ṣe mọ́lẹ́kù tí ọlọ́run fi sọ rírọ̀ òjò kò ní pé wọ́n ọlọ́run bá ní kó jórọ̀ lásìkò yìí òun Míkáílì ò ní jórọ̀ àbí òjò gangan bí ẹ̀dá gan òun ò ní rọ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni mímú oòrùn bẹ́ẹ̀ náà ni ìsẹ̀mí ayé wa ìtọ́lọ̀ nǹkan ní kálukú amírésá amírésá amọ̀rọ̀ sọ anílàákàyè anílàákàyè a bá wọn kàwé a bá wọn kàwé ó yé wa kò yé wa ìtọ́lọ́n bá ti kọ́ lákọ́ọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sẹ́dá láyé àbí pé ẹ̀dá náà ó rí láǹfààní táyé kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan yẹn náà ó ṣẹlẹ̀ náà ni àrísìkí yẹn ó wà náà ni ìjẹ́ ẹ̀mú yẹn náà ó wà náà ni tó gbọ́ àwọn nǹkan tí ń jẹ́ ìdátọ́lọ́run bá dá yìí wọ́n èé tako àṣẹ ọlọ́run yálà àwọn tí wọ́n bẹ ń sánmọ̀ ni àbí tí wọ́n ń bẹ lórí ilẹ̀ tó yàtọ̀ sáwa ẹ̀dá ẹ̀yìn àbájẹ̀nu wọn èyí tako òfin ọlọ́run ìmọ̀ tako òfin ọlọ́run yìí fún àwọn ẹ̀dá wọ̀nyí kùnúùtù ní jẹ́nu túmọ̀ ṣẹ̀ríà Islam láyé mi inú sórọ́tò ààrẹ Imran ọlọ́run ní afa ghayra dinillahi yabghun walahu aslama man fi samawati wal ardi taw'an وإليه يرجعون ọlọ́run ọba ní sí àwọn ọmọ ẹ̀dá èèyàn ń wá ẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn tọ́lọ́hún ẹ̀sìn míì ní wú àwọn èèyàn láti fi sin lọ́run lẹ́yìn ẹ̀sìn Islam torí pé Islam lẹ̀sìn tí ọlọ́run bá fi rán gbogbo àwọn ànábì rẹ̀ sáwọn èèyàn kò fẹ̀sìn míì rán wọn Islam gan lẹ̀sìn àbáláyé torí gbogbo ẹni bá pò ń wálé ayé yìí ànábì Ádámù sàgbà rẹ̀ anabi adam alayhisalam oníbàbá ńlá gbogbo ìran ọmọ ẹ̀dá yẹn láyé abánlé ayé ni abánlé ayé ní banlé ayé tẹ̀gbọ́n ti bàbá ni ti bàbá ńlá gan kọ́má ẹ̀sìn tó mú wálé ayé náà làbá láyé ẹ̀sìn tó wá mú láyé wá náà ní islam ọlọ́run wá ní sẹ́ran ọmọ ẹ̀dá yẹn wọn a máa wá ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ni tó sì já sí pé ọlọ́run yìí wàláhù aslama man fi samawati wal ard طوعا وكرها وإليه يرجعون gbogbo tí ń bẹ ní sẹ́mà àti gbogbo tí ń bẹ nílẹ̀ pátá gbogbo wọn gbà fọlọ́wọ́n bá ní wọ́n fẹ́ ni wọ́n kọ̀ tọ́lọ́wọ́n bá ní wọ́n ṣe kódà lára àwa èèyàn tí nǹkan bá ń ṣẹlẹ̀ sẹ́lòmíì tẹ́ ń pè ní tísìlámù sọ̀rọ̀ rìn báyìí intanẹ́bí wíre sallallahu alayhi wa báyìí ni ó gbà á ọ̀nà tó fẹ́ gbà yìí gbólóhà ń bẹ kò sọ́nà ń bẹ ẹlòmíà ní ìyàn sọ tèèyàn ni ti bá wá rìn rìn títí fá tí ò yóò wá padà ìyẹn gbà fọlọ ní ti kíni ní ti padà wá gbà fọlọ ní ọlọ́run fẹ́ kéèyàn gbà fóun lórí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ sí èèyàn ni torí pé gbogbo wa ń kọ́ ọ̀dọ́ ọ̀rọ̀ bá padà sí. so irú ìgbà fọlọ́run eléyìí gbogbo ẹ̀dá ló kó sínú kódà òfin torí àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹ́bọ náà àwọn náà ń gbà fọlọ́run lórí eléyìí wọ́n gbà pé rírọ̀ òjò ọ̀dọ̀ ọlọ́run ọba ni dídẹ̀dà ọ̀dọ̀ ọlọ́run ọba ni ríran oòrùn ọ̀dọ̀ ọlọ́run ọba ni kódà bọ́rọ̀ bá há gádígádí tán ọlọ́run náà ni wọ́n ń ké pè gbogbo àwọn ọlọ́run kéékèèké tí wọ́n tún gbà pé wọ́n ní agbára òní táwọn rí àǹfààní wọn jẹ lórí àlámẹ̀rí táyé wọ́n pa wọ́n tì wọ́n pọkàn wọn sófo wọ́n gbà fọlọ́n tán yányán eléyìí ni ìgbà fọlọ́n ti gbogbogbò tí ń túmọ̀ àlùkò nínú túmọ̀ ṣẹ̀ríà Ìsìlámù nítumọ̀ ti àkọ́kọ́ ìtumọ̀ tẹ́lẹ̀ kejì ó ní ìgbàfọ́lọ́hún tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ tí èsì tàdámẹ́ nìkan ìgbàfọ́lọ́hún tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn pẹ̀lú àgbóyé tó yẹ kóró nípa alukur'anul karim àti nípa sunna na muhammad sallallahu alayhi wa alihi wa sallam irú ìgbàfọ́lọ́hún tó ní í ṣe pẹ̀lú àgbóyé ẹ̀sìn yìí òun ni túmọ̀ mí nínú alukunut tí látara irúgbà fọlọ́run eléyìí òun náà ni àdúà àdúà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ àfáàwá ni àrólé ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ikú àná Muhammad sallallahu alayhi wa sallam Ali ibn Abi Talib radiyallahu anhu òun làdúà kùnút tó kọ́ bá a bá ka àdúà yẹn gẹ́gẹ́ bá ti mọ̀ tá a bá túmọ̀ rẹ̀ síra wa létí a rí gbọ́yé wípé ń túmọ̀ ìgbàfọ́lọ́hún tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ àtẹ̀sìn ìgbàfọ́lọ́hún tó ní ṣe pẹ̀lú ìmọ̀ àti òye tó ní ṣe pẹ̀lú wípé mo gbọ́ wá sí pé kíní yìí ta kò fin ọlọ́run mo fi lẹ̀ mo sì ju wájú sẹ́lẹ̀ fọlọ́hún mi ilé mọ́ wúrú wà báyìí àmọ́jọ́ mo ti gbọ́ tí wọ́n ní ó lè kó parun báyẹn wájú ọlọ́run èmi náà sì jìnnà sí i tabatuma àwọn gbólóhùn tí ń bẹ nu dùá al-qunut yìí ẹ di pé n ti túmọ̀ sí nìyẹn. allahumma hdina allahumma hdini fi man hadayt wa aafini fi man aafayt wa tawallani fi man tawallayt wa barik li fi ma wa qini a'tayt وقني واصرف عني شر ما قضيت فإنك تقضي ولا يقضى wa innahu لا يذل ma واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت وجيش الله محمد صلى الله عليه وآله وسلم ولقى علي من أبي طالب رضي الله عنه ní àdúrà kùnúùtù yìí tó ní kí gbogbo àwa àlùmọ̀ náà ká tara rẹ̀ gbòye sí i ká máa ṣe láwọn àyè tó bá ti yẹ ká ṣe ká sì máa fi pe ọlọ́run náà ní gbogbo ìgbà. kí ni ìtumọ̀ àdúrà náà allahumma mo pè wọ́n olúwa mi ìdínà ìdínì fi man hadayt dákun mọ́ sáì ṣe mànà fún mi kí n jẹ́ kan náà tí wọ́n lọ́wọ́ bá fi mànà fi mí mànà láti jẹ́ kan nínú àwọn tí wọ́n lọ́wọ́ bá ti fi mànà wa aafini fi man aafait wọ́n lọ́wọ́ mọ́ sáì là mí kúrò nínú wàhálà wàhálà jẹ́jẹ́ ayé kí n lè jẹ́ kan nínú àwọn ẹni tí wọ́n lọ́wọ́ bá ti là wàtàwálàní fi man tawallayt ìwọ ọlọ́run ọba mọ́sá ẹ̀ mú mi mọ́ra mọ́sá ẹ̀ ṣe mí ní ẹni rẹ mọ́sá ẹ̀ ṣe mí lẹ́ni tó máa ń fojú tọ́rọ̀ rẹ̀ kí lè jẹ́ kan nínú àwọn ẹni tí ìwọ ọlọ́run tó dọ́rọ̀ ara wọn dára wọn kí lè jẹ́ kan nínú àwọn ẹni tí ìwọ ọlọ́run ọba náà mú mọ́ra tí wọ́n ń já ayọ̀ ọlọ́run wàtàwálàní fi man tawallayt ìwọ ọlọ́run ọba ó kéré ó pọ̀ ni nínú tí ìwọ ọlọ́run ṣe fún mi lárísìkí mọ́sá yẹn jẹ́ kálùbáríkà ó dùn ó jọ ọmọ ni ó jẹ́ ìyàwó ni ó jẹ́ àwọn nǹkan àní tí èmi ni ìwọ ọlọ́run mọ́sá ìyọ́nú sí wọn fún mi mọ́sá ìfi àlùbáríkà sí wọn fún mi وبارك لي فيما أعطيت وقيني واصرف عني شر ما قضيت ìwọ Ọlọ́run mọ́sá ìlà mi mọ́sá ìsọ́ mi gbéni kúrò níbi àwọn aburú tí ọlọ́run bá ti parí ìdájọ́ rẹ̀ pé yóò máa ṣẹlẹ̀ gbogbo tí ń jẹ́ fìtínà láyé tí máa han ọmọ ẹ̀dá lè mà tẹ́ẹ̀dá ìfi ọlọ́run bá dá màmá bèrè pé yóò rí wà ní Muhammad sallallahu alayhi wa sallam dámà àbí ẹn ọlọ́run bá ẹn tí ọ̀rọ̀ ọlọ́run bá dàrú mọ́ lójú sọ̀rọ̀ ànábì ó wáyé ọ̀rọ̀ ànábì kọ́ ni ó ọlọ́run jẹ́ kọ́rọ̀ rẹ̀ dàrú mọ́ wa lọ́wọ́ gbogbo fìtínà ìdààmú wàhálà síbáṣìbò ìlà ìlú ayé tí èjẹ́ kéèyàn rí ìsìláàmù ní ìsìláàmù mẹ́ ọlọ́mọṣá ìlà wánu rẹ̀ òun làdúrà tánàbí tó ń ṣe nínú ìtumọ̀ kònóòtù yìí wasrif anni waqini wasrif anni sharra ma qadayt fa innaka taqdi wala yuqda alayk torí pé dájúdájú ìwọ ọlọ́wọ́n ọba ìwọ lòun máa ń ṣèdájọ́ àwọn àlámẹ̀rí kò sẹ́ni tó lè ṣèdájọ́ àlámàrí lórí ìwọ ọlọ́run ọba فإنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت gbogbo ẹni tí ìwọ ọlọ́run tó bá sọ di ọ̀rẹ́ ayò kò sẹ́ni tó lè kàn lábùkù wala ya'izzu min 'adayt ẹni tí ìwọ ọlọ́run bá sì mú ní ọ̀tá ẹni tí ìwọ ọlọ́run bá bá fẹ́ yẹ̀yẹ́ kò sí ẹ̀dá kan ẹ̀dá èèyàn àbájánu tó lè sọ dẹni yìí tabarakta rabbana wa ta'alayt gbígbàngbà ìwọ olúwa wa títóbi ìwọ olúwa wa ìwọ tó bá tó ga jùlọ la ẹ rí i pé àwọn gbólóhùn kùnúùtì yìí èyí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó kó àfáwọn Ali Abi Talib a rí i pé ó kó gbogbo ohun ń jẹ́ orí ayé àti orí alkiyama sínú ló ṣe wípé èèyàn mọ́ra ni kò mọ́ra ni irú àwọn àdúrà kùnúùtù wọ̀nyí ó yẹ kéèyàn ha sórí ni kó mọ̀ kó sì mọ̀ túmọ̀ rẹ̀ nífọ̀sí wẹ́wẹ́ kó mọ̀ fi pe ọlọ́run bá ní gbogbo ìgbà alẹ́ èèyàn wà ní kòkó ni lóbìnrin àbí kò sí ní kó ni lóbìnrin ó yẹ kéèyàn máa ṣe ní gbogbo ìgbà ni tí ó sì lóye àdàdí kan ní pàtó kò sígbà kan tá a lè ṣe sí àfi tá ń bẹ ń lé nìkan lókun torí pé àdúrà tó lágbára púpọ̀ ni abẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala kúmọ́sá ìṣe wa lẹ́yìn tí ó jẹ́ qanituna lillahi rabbina sajiduna lahu. olúwa wa subhanahu wa ta'ala tún tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé àyà tá a ṣàlàyé fúnra wa síwájú yìí ọlọ́run ní badi'u samawati wal ard wa idha qada amran. فإنما يقول له كن فيكون ọlọ́ọ̀bá ń ròyìn ara rẹ̀ ó ní badi'u samawati wal ard òun ọlọ́run gbogbo ti ń bẹ ní sẹ́mẹ̀ tí ń bẹ nílẹ̀ gbà fún òun lòun ọlọ́run tó ń dá àti ilẹ̀ tọ́lọ̀ ń wá wo àwòkọ́ṣe irú tẹ́nìyẹn dá kó tó dá titi ẹ̀. هذا ومعنى البديع بمعنى الخلق والاختراع والإنشاء والإيجاد eléyìí wọn ni kéèyàn wà creative kéèyàn wà creative kéèyàn lẹni kéèyàn jẹni tí ó ní ẹ̀bùn kó lè dá nǹkan kan ṣe tó ṣe wípé ẹ̀dá kan ò tíì ṣerú rẹ̀ rí mo ní àsọdùn ọ̀rọ̀ ni tó bá ní kò tí ì sí ẹ̀dá kan tó ṣerú rẹ̀ rí imaginations ìrònú tó wá sínú ọpọlọ tó fi gbé nǹkan kan yẹn kalẹ̀ tálẹ́ tó gbé kinní yẹn síbẹ̀ sòtó náà bá wá rìn káàkiri dáadáa náà ó súnmọ́ kó ti dẹ́ni tó dárú nǹkan yẹn kalẹ̀ tó fẹ́ fara pẹ́rù tó náà fẹ́ dá kalẹ̀ tó bá súnmọ́ tó rìn dáadáa tó jáde kiri lórí nǹkan yẹn ó súnmọ́ kó ṣe pé ní tóun ṣe yẹn tó ń wò wípé creativity ló ń ní ó súnmọ́ kó rẹ̀ tó ti ṣe ń tó fara pẹ́ tó fara jọ́rí ṣùgbọ́n níbi dídẹ̀dà sẹ́mẹ̀ àti ilẹ̀ kò ní rúrí ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا وكرها قالتا أتينا طائعين nínú àyà mẹ́nu Qur'an ọlọ́run nígbà tí mo fẹ́ dá sánmà tí sánmà ò tí mọ̀ jẹ́ sánmà èmi ọlọ́run pinnu nínú ẹ̀mí láti dá sánmà mo ní tí ń jẹ́ sánmà máa ń jẹ́ sánmà sánmà sì ń jẹ́ sánmà gbogbo ilẹ̀ ayé tá a wà yìí nínú tí ẹ̀kọ́ fi yé wa ní pé omi ni làgbàlúgbò odò ọlọ́run níwọ̀ tí ń jẹ́ omi yìí máa dilẹ̀ àwọn tí sì ń dilẹ̀ náà ń dilẹ̀ nù wọn wọ́n fẹ́ nàbí wọ́n kọ́ sánmà àti ilẹ̀ di sánmà láìsí pé ọlọ́run bá wo àwòkọ́ṣe ẹ̀dá kan láti dá sánmà ilẹ̀ náà sàn ilẹ̀ náà dilẹ̀ látara ogbólóhùn pé ilẹ̀ máa dilẹ̀ rẹ̀ náà sì jẹlẹ̀ gbogbo wọn ní wàrà ń ṣe sà wọ́n di tọ́lọ́run ọba fẹ́ dá wọn fún àpèjúwe yẹn náà sì ń bẹ lára àwa náà tá wúra wa dáadáa ta ní àkíyèsí ẹ̀rí pé bá ti pọ̀ tó láyé yìí a lè jọra wa ní ṣùgbọ́n àríbá kan a lè jọra wa ní ṣùgbọ́n àríbá kan bó ti kí ọlọ́run ọba pọ́n ìbejì kan méjì létó kẹ́kẹ́ wọ́n jọra wọn wọn ò ga jura wọn lọ ọkùnrin làwọn méjèèjì obìnrin làwọn méjèèjì wọ́n ń sọ̀rọ̀ bákan wọ́n ṣe kíní kan bákan tẹ́ bá bi ìyá tó bí wọn léèrè yóò máa sọ àlàyé àwọn ìyàtúndẹ̀ láàrin méjèèjì ẹ̀yìn ìtàlẹ̀ kódà àwọn ẹnkíìsì mi wà ní wọn wà ní jẹtíkà náà pé òun tiẹ̀ dátà ìwò dákà ìdí náà ìyá tó bí wọn kódà yìí bàbá bàbá tiẹ̀ mọ̀ yàtọ̀ láàrin wọn ìyá tó bí wọn ó mọ̀ yàtọ̀ so gbogbo bá ti pọ̀ tó rí ilẹ̀ ayé yìí wàlọ́ọ̀hì àlejòra wa ni àríbá kan àìmọ́ àríbá kan wa ni ń túmọ̀ ọba lọ́ba ìjọlọ́wọ́n ọba lórí wa ni tí ò sí ẹ̀dá kan lẹ́yìn ọlọ́run tí ó ní agbára rẹ̀ àti tó ní irú rẹ̀ albadi' tọ́lọ̀ ń pera rẹ̀ yìí ó fi òyìn ara rẹ̀ ní ìjẹ́ ló kọ́ badi'u samawati wal ard bima'na khaliqu samawati wal ard bima'na fa'tiru samawati wal ard ọba tó dá sánmà tó dálẹ̀ ọba tó tẹ́ sánmà tó tẹ́ ilẹ̀ kìí ṣe pé ọlọ́run ọba ń jẹ́ okọ yẹn ṣùgbọ́n gbaniròyìn so bẹ́ẹ̀ yẹn máa ń ṣe àdúrà nínú òfin Islam tó ní yá badi'a as-samawati wal ard mo pè wọ́ olùdẹ́dà sánmà àti ilẹ̀ ó súnmọ́ káwọn yẹn fẹ́ bi léèrè wípé bó o ti pe ọlọ́run ọba yìí sí òpè ní pé kókọ rẹ̀ ń jẹ́ al-badi'u tó bá ní ìyẹn pé ń jẹ́ al ṣùgbọ́n ròyìn rẹ̀ ó ròyìn ara rẹ̀ wípé al ń bẹ lára ìròyìn o ìsàbùrù muslim èyí tó fara pẹ́ nínú àwọn ọkọ̀ ọlọ́run tí èso ròyìn nìkan òní alkhaliqu òní albari'u kọ́lọ̀ gan náà ni alikini almusawwiru mẹ́tẹ̀ẹ̀ta yìí òní wọ́n ní í ṣe pẹ̀lú pé wọ́n ń jẹ́ ọkọ̀ ọlọ́run wọ́n sì gbà ròyìn rẹ̀ àmọ́ albadiya falaysa isman min asma'illah lakinnahu sifatun min sifatihi jalla wa ala ọlọ́run ní wa idha qada فإنما يقول له كن فيكون bóun ọlọ́run bá bá ti fẹ́ ṣèdájọ́ ọ̀rọ̀ kan alqada bímọ ọlọ́run ti fẹ́ ṣeré ètò mi ọlọ́run lórí kankan rè fa innama yaqulu lahu kun fayakun kò ná ọlọ́run ọba láàgùn kò ní kó máa dààmú kò ní kó máa dààmú ọ̀rọ̀ sísọ náà ni ìwọ nǹkan yìí máa rí bí mo ṣe fẹ́ nǹkan yẹn ó sì máa gbarí rí bẹ́ẹ̀ allah akbar máa rí bí mo ṣe fẹ́ nǹkan yẹn ní ó sì máa ṣe kí ni yóò sì máa jọra wọn bẹ́ẹ̀ kò sí tọ́lọ́wọ́n bá fẹ́ dá àbí tó fẹ́ dá lára tó lè yí ọlọ́wọ́n bá lọ́wọ́ láti gbọ́dọ̀ ju pájú sẹ́lẹ̀ àlámẹ̀rí ọ̀rọ̀ wa àbí àlámẹ̀rí ayé wa fọ́lọ́wọ́n bá nìkan gbogbo ntọ́lọ́wọ́n bá ti fẹ́ pèrìbù rẹ̀ tó fẹ́ ṣèdájọ́ rẹ̀ bó bá ti fẹ́ kórí gẹ́lẹ́ kò sí ẹ̀dá kan nínú èèyàn àbájá náà ìmọ̀ ìlàyé tó di ọlọ́run bá torí pé ní tó ná ọlọ́run kò ju wípé fàínàmà yaqulu lahu kó fà yakun ìwọ kankan báyìí máa di nǹkan báyìí ìkẹyìn náà ó sì máa rí bọ́lọ́run bá ṣe fẹ́. àyà yìí ó túmọ̀ sí wípé alkalamu sifatun sifatillah subhanahu wa ta'ala ìmọ̀ sọ̀rọ̀ nínú àwọn òròyìn ọlọ́run ọba ni ọlọ́run ọba sì máa sọ̀rọ̀ kayfa yasha'u wa mata yasha'u bó bá ṣe wù ọlọ́run bá ló ṣe lè sọ̀rọ̀ ìgbà tó bá sì wù ọlọ́run bá ní sọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ ọlọ́run bọ̀ sí jọ tọmọ ẹ̀dá èèyàn kan gbogbo ntọ́lọ́run bá fi ń ròyìn ara rẹ̀ láyé kò sí ìtàlẹ̀ ilé àfiwé rẹ̀ àbí àfijọ rẹ̀ lára ọmọ ẹ̀dá èèyàn tọ́lọ́run bá dá kódà kò sí ìtàlẹ̀ ilé àfijọ rẹ̀ àbí àfiwé rẹ̀ lára àwọn màláìka ọlọ́run ọba ṣùgbọ́n lọ́run bá bá wá fi orí kíkan àbí ròyìn kan tó bá fi kíra rẹ̀ ká mọ̀ rò pé irú nǹkan yẹn náà síbi ń bẹ lára àwọn ẹ̀dá èèyàn tó bá wá rí bẹ́ẹ̀ ṣé àti fẹ́ máa fira wa wé ọlọ́run láà ọlọ́run bá ń sọ̀rọ̀ kò sì yé mọ́ máa ń sọ̀rọ̀ yóò sì máa ń sọ̀rọ̀ náà ní lásìkò tó bá wù bó o ní ṣe wá ń sọ onìkan ló mà ọ̀dà bó o ní kankan ń sọ̀rọ̀ ìwọ́n máa ẹ̀dá èèyàn sóò mọ́ nígbà tí wọ́n ń sọ wípé ńgbà náà ọlọ́run sì máa wá sọ̀rọ̀ ní bá sọ pé ọlọ́run sọ̀rọ̀ gbígbà pé ah, no ẹ pọ́n lọ́wọ́ ba lé ẹni bá pọ́n lọ́wọ́ ba yẹ sọ̀rọ̀ gan ní tábùkù ọlọ́wọ́ ba lọ́kàn títí kò pọ́n lọ́wọ́ ba lé ewé kó ń sọ̀rọ̀ wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum innahu kana haliman ghafura ọlọ́run ló wí bẹ́ẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run dá láyé kò sí ètí ìsáfọ̀mọ́ fọlọ́run wọ́n dúpẹ́ fọlọ́run wọ́n yin ọlọ́run wọ́n sin lọ́run ṣùgbọ́n bò ni wọ́n ń ṣe àwọn àfọ̀mọ́ wọ̀nyí láti kọ̀hún ní tasbihu àlè gbọ́yé so ìjọ bá ti rìn rìn rìn láyé tani kò wọ́ ọ̀pọ̀lọ́ ti sọ̀rọ̀ wá túmọ̀ pé wọn náà ti dáràn ọ̀pọ̀lọ́ ti sọ̀rọ̀ tó sì mọ́ ti sọ tó bá ti lè rí mú wá owó mọ̀ ya lọ ní àbọ̀ ṣe ṣé wọn náà ti mọ̀ wípé wọn alẹ́ yẹn ra ẹ̀rọ alọ́mi <laughs> tí ìbá tó ń bẹ lẹ́yìn ẹ̀rọ alọ́mi ó ti ra ń gbèsè bó sì wọ́pọ̀lọ́ ti ń sọ̀rọ̀ wá sọ́dọ̀ wọn wàhálà ni ó sì lè rí torí pé ò lè gbọ́n tí wọ́n ń sọ ntọ́tàdá kan náà yẹn bá ti lóun gbọ́n tí àwọn ẹranko wọ̀nyí ń sọ òun náà ní jọyàn mà bí kò máa rìn lọ kẹ́ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ òkè kó máa sọ̀rọ̀ sálẹ̀ dẹ́n sọ̀rọ̀ sàlẹ̀ kó mọ̀ sọ̀rọ̀ apá ọ̀tún àwọn yòókù àwọn ra ṣẹ́jú síra wọn ni wọ́n bá ti ṣẹ́jú síra wọn wọ́n ti parí ọ̀rọ̀ lórí rẹ̀ ó kàn mọ rò lọ náà ni àwọn tòun sì mọ bá tọ̀hún lọ wọ́n mọ bá ti wọn lọ. sọ ẹni bá ti di pé ń gbọ́n tí ń ṣẹ̀dá èèyàn ń sọ kódà bí ìmọ̀ gbóhùn àjẹ̀nú bá pọ̀ nínú sẹ̀mí ọmọ ẹ̀dá èèyàn náà kò ní jẹ́ èèyàn náà mà kànkàn ni ó máa ń ṣe ìyẹn fi yé wa wípé àbùkátà sí ká máa wádìí pé bóòlù ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀ nígbà náà ò fẹ́ sin lọ́ọ̀ ni wàá fẹ́ sin lọ́ọ̀ ò fẹ́ kọ́ lọ́ọ̀ bá ó fara hàn ọ́ kó sàlàyé bó ṣe máa ń sọ̀rọ̀ má gbé sàrà rẹ̀ kọjá mọ́ṣáláṣí kò sí ànábì ọlọ́run ọba kan tó gbìyànjú rú ẹ̀ torí pé lára àpilẹ̀ wa nù sílámù ni pé tọ́lọ́run bá bá sọ̀rọ̀ rẹ̀ ló kọ àgbà ló kọ ni ètò bá sì fi ròyìn ara rẹ̀ àìwádìí rẹ̀ àgbà fún torí pé kò lè yé wa làákàyè wa kúrú jọjọ láti nímọ̀ àyípo lórí àwọn kan wọ̀nyí láì gbọ́dọ̀ jupájú sẹ́lẹ̀ fún mọ́lọ́wọ́n bàbá yìí ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀. wa idha qada amra fa innama yaqulu lahu kun fayakun. àkíyèsí kan lórí àyà yìí ó àyà yìí ń bẹ bẹ́ẹ̀ nu Qur'an ní àyè méje ìkan bẹ́ẹ̀ nu suratul baqara ó là ń tún fúnra wa lọ́wọ́ yìí badi'u samawati wal ard wa idha qada amran fa innama yaqulu lahu kun fayakun àkọ́kọ́ rẹ̀ rèé torí pé kò sínú fatiha inú baqara ló wà ìkan sì bẹ́ẹ̀ nu suratul an'am ọlọ́ni wàhúwà lẹ́dí kọ́lákọ̀ sàmáwá àti wọlé ọ́p wọn ọlọ́wọ́n ba lòún dá sẹ́mà àti ilẹ̀ òun dá wọn bilhaq pẹ̀lú òdodo ni wàyàwùmọ̀ yẹ kúlù làhókùn fàyẹkùn kọ́ọ̀lù bilhaq ọlọ́run ọjọ́ tó wọn ọlọ́run máa sọ fún àti sánmà àti ilẹ̀ ẹ máa di tí mo fẹ́ tí wọ́n sì máa di torí pé ogbólóhùn kún fàyà kúnnù yìí ogbólóhùn òótọ́ ni ogbólóhùn òdodo ni nínú téèyàn máa ń wá àṣírí rẹ̀ tí èrí ni nígbà náà ó ní àṣírí kún fàyà kúnnù lọ́dọ̀ sọ́lọ́ ọba lẹ́ ń sọ òdodo ọ̀rọ̀ ni àṣírí kún fàyà kúnnù ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà àwọn ní ọláwọn afá náà mọ̀ sẹ́dá kan máa ń máa sírí ọlọ́run sẹ́dá tí máa ń máa sírí ọlọ́run ọlọ́run para rẹ̀ mọ́ púpọ̀ lọ́lọ́run bá sí gàgà gbígbà àdúrà fẹ́dà kò túmọ̀ sí pé ó mà sí rí ọlọ́run ọ̀nà kejì rèé inú sórọ́tù nahal ọlọ́run dákọ̀ orí ẹ̀ náà bẹ́ẹ̀ innama qawluna li shay'in ogbólóhùn àwa ọlọ́run fún nǹkan kan idha aradnahu tá a bá ti gbèrò pé kíkín nǹkan ń ṣẹlẹ̀ an naqula lahu kun fayakun òun náà ní káwọn ọlọ́run sọ pé kun fayakun ká sọ sí nǹkan yóò sì máa ń gba ṣíṣe bẹ́ẹ̀ náà nínú suratu Yasin kò fẹ́ sẹ́ni tí ò mẹ́lẹ́ tó lọ́wọ́ parí ló wà nama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun àlámàrí tọlọ́run tó bá ti gbèrò dídá nǹkan kan àbí kí nǹkan kan ṣẹlẹ̀ náà ni kó sọ kún fáyà sí i. أيمين سورة آل عمران إن مثل عيسى عند الله كمثل آدم àpẹẹrẹ Isa níwájú Ọlọ́run kò yàtọ̀ sí àpẹẹrẹ nabi Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun Ọlọ́run ọba dá nabi Adam látara ìpè lásán nítòsí fi dá ní kíni kun fayakun Adam máa dẹ̀dá báyìí ó sì ń di bẹ́ẹ̀ àyè mí inú sóràtò Ghafir huwa alladhi yuhyi wa yumit òun ni ọlọ́run ọba tí ń yí ẹ̀dá tí sì ń pa ẹ̀dá fa idha qada amran bọ́lá ọmọ bá ti ṣèdájọ́ ọ̀rọ̀ kẹta tí ó mọ̀ wá wá sí ìmúṣẹ fa innama yaqulu lahu kun fayakun wọn náà ní kí ọlọ́run subhanahu wa ta'ala ó sọ gbólóyìn kó sọ sí nǹkan náà nǹkan náà ó sì máa gba ṣíṣe ẹlẹ́ẹ̀kejì ẹni sọ́tọ̀ ààrẹ mọ́rọ̀ bá kẹ́ náà nígbà tí ọlọ́run bá rán Jibril alayhi salam sí Maryam wípé yóò bímọ Maryam ní qalat rabbi anna yakunu li waladun wa lam yamsasni bashar ìwọ olúwa mi níṣẹ́ wá rí ọmọ bí nígbà tí ò sí abara ẹ̀dá kan tó súnmọ́ mi ọlọ́run wá ní kí Jibril alayhi salam kó mọ́ fún lẹ́sìn wípé qala kadhalika Allahu yakhluqu ma yasha' gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni olúwa rẹ tó bá fẹ́ dá ẹ̀dá idha qada amran fa innama yaqulu lahu kun gbogbo tó ń sọ wípé o lọ́kọ o ò o ò bó ló ṣe wá rẹ kun ó sì rí ọmọ gbogbo àwọn àyè yìí Qur'an tí ọlọ́run ti dá ìjárí ìtọ́ka látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wípé àwọn kún fàyà kún nínú kuranu yìí ó wá ní ọlá ju gbogbo àwọn àyájú tó kù lọ́nu kuran kò sí torí bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ àná ọlọ́musa ìwọlá kún fàyà kún ṣé kún fàyà kún jẹ́gẹ́ bí ọ̀rọ̀ títí bọ́ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́nu kò ní ọlá kankan débi táwọn wá sọ wípé ẹ dákun ẹ tún kà fún wa bẹ́ẹ̀ ṣe tóun ẹ tún tò afẹ́ kọ́ọ́lẹ̀ ẹ sì bá wa transliterate ẹ̀ náà kẹ́tù máa tún sédè Yorùbá a máa fi sasẹ́ lóru nínú Ramadan ẹ má sasẹ́ ẹ yìí so níṣẹ́ kò nídìí ẹ má sàmọ́ lọ́hùn ìyẹn sàmọ́ lọ́hùn ó ládùúgbò àti máa ń ṣe tánàbí ti kọ́ wa ká máa ṣàwọn àdúrà. olórí pẹ̀dá sì ń tọrọ kan wájú ọlọ́run ni kó tọrọ kọ́lọ́n kó fẹ̀sìn rọ lọ́rùn nínú kọ́lọ́n kó fẹ̀sìn rọ ẹ̀dá lọ́run ni kó lè máa ka gbogbo ìgbà rọmọdán ló dé yìí èyí jẹ́ ọjọ́ àkọ́kọ́ rẹ̀ àwọn ẹlòmíì ti lọ ibi tí wọ́n fi koran kínní àná wọ́n ti lọ gbé jáde padà ó ti fún ayan ti bò ó <laughs> ọmọ ẹ bá ń fìgbálẹ̀ sí ẹgbọ́n dànù ó tún bẹ̀rẹ̀ <laughs> lógún ní ọgbọ̀n ìjọsí bíi yín ṣe kuranu ti gbọ́lidé nílé mùsùlùmí kuranu gbọ́lidé lọ́ọ̀họ́tọ̀ irú ẹni yóò máa ha kúfàyàkùn méjèèjì sórí inú kuranu tí kúfàyàkùn méjèèjì wà gan kò ká mọ́ yóò wá ara yọ kúfàyàkùn méjèèjì sáyé ọ̀tọ̀ yóò ní àwọn ẹni ọlọ́run ní ọ̀pá rẹ̀ lọ́wọ́ ọ̀pá tó fi ń tilẹ̀ wọ́n fi ń màálù kò sẹ́yà kan náà kuranu tó ní ọ̀pá kò sí àyà kan nínú Kùránì tó ní kùdámù wọ́n ní àyà kan ní kùdámù kùdámù jamiu khadim àwọn àyà kan bẹ tí wọ́n ní àwọn bọ̀ yìí ti ń sìn wọn àwọn bọ̀ yìí yẹn tó bá ti ń pè wọ́n àyà yóò wá ṣiṣẹ́ àwọn bọ̀ tí wọ́n rí fásitì náà ní àwọn ẹ̀mí táì fojú rí àwọn àjẹnú jó ìlànà bí wàá kọ́ wa ká máa wá sa ọkọ̀ àjẹnú mùsùlùmí kò sí so èyí tó ge já jùlọ mú kuranu rẹ kíké láti fatiha baqara ali imran nisa maida wọ́n sì parí suratu nas kò sí bó ṣe kí o di quran láyé pẹ̀lú ògbọ́ ọlọ́run tẹ́nu rẹ̀ ò ní kan gbogbo àwọn àyè wọ̀nyí àti àwọn àyè tí wọ́n ti ẹ̀ ní ọlá gan tí wọ́n ní ọlá jùlọ bí ayatul kursi bí qul huwa bí suratul kafirun bí amana rasul gbogbo àwọn àyè wọ̀nyí ànábì já wípé wọ́n ní àwọn ọlá tí àlè máa ń sọ wípé à pé kúfàyà kúrò nínú kúrò quran ní ọlá tí wọ́n ní so eléyìí náà ní fi ń jẹ́ pé èèyàn ń gbálà méjìṣẹ́ ńlá mú sallallahu alayhi wa sallam níbi iṣẹ́ ìjọsìn yẹn. Allah subhanahu wa ta'ala tún tẹ̀síwájú Allah wa qala alladhina la ya'lamuna lawla yukallimuna Allahu aw ta'tina ayah. كذلك قال الذين من قبلهم مثل قوله تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون ọlọ́run ní àwọn tí nǹkan ò yé wọn a máa sábà dáṣà kan kíláṣà náà wọn a ní ìbájásí pé ọlọ́run sì nǹkan kan fún wa nínú nǹkan méjì àbágbà fún wa nabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí nǹkan òye wọ̀nyí òun náà làwọn ahlul kitab àtàwọn míì tí wọ́n fara pẹ́ wọn tí wọ́n kóra wọn sínú ẹ̀sìn òdodo tí ń jẹ́ ọ̀nà ẹ̀sìn Islam wọ́n á ní ìbáṣe wípé ọlọ́run bá lè máa bá wọn sọ̀rọ̀ direct tí ò ní ṣe pé ọlọ́run bá sẹ̀ ń fi òfin rẹ̀ rán ànábì kan àbí òfin rẹ̀ ń fi rán òjíṣẹ́ kan ká ní ọlọ́run bá lè ṣe léyìí ni àbá gbà àbá fún wa ànábì ká ní ọlọ́run kan lè bá wa sọ̀rọ̀ wípé sẹ́dí muhammadu ẹni kẹ́yìn yẹn náà ànábì tí mo rán sí yín o wọ́n láwọn ìbá gbà fún ànábì náà bọ̀ bá tiẹ̀ wá ṣe léyìí àwòtà tìǹà àyà tọ́lọ́ kàn sọ àyà kan kalẹ̀ fáwa náà lọ́tọ̀ kó wá fi pa àwọn aláṣẹ wípé ó yá ẹ tẹ̀lé Muhammad kò ní jásí pé yóò sọ àyà yẹn kalẹ̀ sínú Kùránì tó ń tó sọ kalẹ̀ fún o àyà wọn ò lọ́tọ̀ ní sọ́dọ̀ tiwa ọlọ́wọ́ wa sọ síbẹ̀ wípé ó yá ẹ gbà fún ànábì ìkẹyìn ẹ gbà fún jíṣẹ́ ìkẹyìn pé ká ní Ọlọ́run bá lè ṣèkánu méjèèjì àwọn ìbágbà gbà fún tani gbà fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni kadhalika qala alladhina min qablihim mithla qawlihim irú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n síwájú wọn náà sọrú ẹ̀ àwọn kan ní wọ́n kọjá kọ́sọ ẹni tí ó kọ sọrú ẹ̀ tashabahat qulubuhum ọkàn wọn ló jọra wọn ìgbàgbọ́ wọn ló jọra wọn àdúrà kan wọn ló jọra wọn tó fi já sí pé irú ọ̀rọ̀ kan náà ní jáde lẹ́nu wọn àwọn tí wọ́n síwájú wọn tí wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn náà táwọn ń bẹ tí wọ́n wáyé lẹ́yìn wọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ láyé ìgbà nábì Muhammad sallam ìgbàgbọ́ kan náà ní bẹ lẹ́nu wọn ni wọ́n ṣe ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ síbi ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni qad bayyana al-ayati àwọn ọlọ́run bá ti ṣe àlàyé àwọn àmì a ṣàlàyé àwọn òfin ẹ̀sìn a ṣàlàyé àwọn àwíjàre li qawmin yuqinun fún gbogbo àwọn ìran ẹ̀dá tí wọ́n bá ní màmá dájú. eléyìí wọ́n ń da lámọ̀ràn láti inú làákàyè wọn ńlàákàyè tí ò dọ́gba pẹ̀lú òfin ọlọ́run wọ́n ń sọ eléyìí lẹ́yìn tó fi ń ní ìgboyà sófin ọlọ́run wọ́n ń sọ lẹ́yìn tí fi ń dí bébéré sófin ọlọ́run wọ́n ń sọ lẹ́yìn tí fi ń takò fin ọlọ́run ni torí pé irú ẹ̀ náà wọ́n sọ fún ànábì Musa alayhi salam kí wà náà mọ́ bàmíjẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn náà lásìkò ti tiẹ̀ kí ni tí wọ́n sọ àti sọ fúnra wa akáyà ìfúnra wa ní tafsir ọdún tó kọjá wa qalu lan nu'mina laka hatta nara Allah jahra ìwọ Musa bó ti wo wí tó bó ti wo ṣàlàyé tó a ní ní mánì sí ọ àti nígbà ọgbọ́ lánàá bì àfi tó bá lè ṣe nǹkan kan kí nìkan náà ọlọ́run ọba tó rán ọ́nṣẹ́ sí wa nìyí ó fún wa láǹfààní kárí ní fèrè tètè kábojú gan ní ọlọ́run báyìí ẹ̀yìn abá ti rí ọlọ́run agbà fún wa ní musa ìwọ ká ìwọ ká kọ̀kọ́ gbogbo àwọn ìjọ tí wọ́n ti síwájú náà wọ́n a máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sáwọn ànábì wọn tí wọ́n pè káwọn tó lè gbà fáwọn ànábì àwọn àfikún wọn ó ṣe àwọn nǹkan báyìí báyìí báyìí tí ó sì ṣe é ṣe láyé kódà nù sóràtù ànísà lọ́ni yas'aluka ahlul kitabi an tunazzila alayhim kitaban minas samaa وقد سألوا موسى أكبر من ذلك وقالوا أرنا الله جهرة الله ní àwọn ahlul kitab wọ́n bá máa bi wá nábì léèrè ìbéèrè tí wọ́n wá bi nábì léèrè ni wípé bá a sọ ìlú òfin náà kalẹ̀ láti sánmà bọ́lá ti sọ bó ti ní ọlọ́run sọ kùránì kalẹ̀ fún ọ yìí ìwọ náà sọ ìlú òfin kẹkalẹ̀ wọn ò sọ fáànà bíi wípé bá a sọ fọlọ́run kó sọ ìlú òfin kalẹ̀ wọ́n ní ìwọ gangan fúnra rẹ sọ ìlú òfin kalẹ̀ láti sọ́nà fáwa. yasaluka ahlu kitabi an tunazzila alayhim kitaban minas samaa àní kó sọ fọlọ́run kó sọ ìwé òfin kalẹ̀ torí wọ́n ti mọ̀ wípé táwọn bá ní kànáàbì sọ sọ ìwé òfin kalẹ̀ tí ó sọ kalẹ̀ tó ń rọrùn lọ náà fi ní ìwà ànábì gangan láti sánmà tó pé ìwé òfin ọlọ́run kan ti ń wá fún ọ nìyí wọn náà bá sọ kan kalẹ̀ fáwa lọ́tọ̀ ọlọ́run ìwà ànábì má kagara má bànújẹ́ fàkọ̀dé sáàlú musa akthara min dhalik musa gan tó jẹ́ ànábì tá a rán sí wọn pilẹ̀ gan ní tó tóbi jẹlé lọ tó ṣòro jẹlé lọ wọn ti bí léèrè yìí àbí kí ló ṣòro jù lọ nínú ìbéèrè tí àwọn tí nǹkan ò báyé máa ń bi àwọn ànábì ọlọ́run kí ẹ máa sọ pé òun fẹ́ rí ọlọ́run bó bá ti lè jẹ́ kọ́lọ́run farahàn mí nìsín nígbà fún ọ ó ṣòro ṣe torí pé ọlọ́run gbà ní rí láyé ẹ ọlọ́run farahàn níbo níbo lọ́lọ́run ti farahàn mí níbo. wa ma qadarullahi haqqa qadrihi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ ọlọ́run bàbàrà ọlọ́run. wọn ò mọ ọlọ́run ara ẹ̀ mọ̀ mọ iye ọlọ́run ni wípé ńgbà náà wọ́n fara ọlọ́run agi lára omi lára alẹ̀ lára kíni nígbà tí ìbátan wá sọ̀rọ̀ tó tún wá burú bí eléyìí ìwà ni olúwa ń bá mi sọ̀rọ̀ nílùú bo ìlú bo ló wà ló wà ó ń gbọ́rọ̀ lóòótọ́ kò sẹ́ni tó ta kò àmọ́ tó ń gbọ́ èso rọ̀ tọ́ lọ́hùn àjẹnú ní kọ sí ọ mo fẹ́ sọ dọ́là gànà yóò ń gbọ́ nǹkan náà tí kò gbọ́ nǹkan ní gbọ́ nǹkan kan tí ń pè ṣe báyìí ṣe báyìí òun máa rò pé òun tọ́ lọ́ni bó lòun tọ́ lọ́run rí ṣé ń dún mọ̀húrú mọ̀húrú ni àbó ti ń rìn júwe òun ọlọ́run bó ti rí ń gbòòsọ pọ́lọ́ ń bọ̀ sọ̀rọ̀ júwe bóun rẹ ti rí sóun rẹ kẹ̀ ni òun ọlọ́run kẹ̀ tó ní ẹ̀kọ́ nu àbó ní equalizer sọ́bó ti rí kò lè ṣàlàyé wọ́n ni wọ́n pè òun níbo náà ti pè ọ́ ọjà múra ṣiṣẹ́ <laughs> múra ṣiṣẹ́ wọ́n jókòó ti yí ń o àbí wọn náà mùsùlùmí onígbàtà dọ́lọ̀ ọba màtá níbo lẹ ti dá àmà ṣé lójú oorun àbí lára tẹ̀sùbá lẹ ti dọ́lọ̀ ọba mà àbí lára máa fọwọ́kọ àjẹnu nígbà àwọn kan wọ̀nyí kò sínú ìpìlẹ̀ wa ní Islam kò sí ànábì ọlọ́run ọba kan tí máa ń pe àpèmọ́ ntọ́lọ́run ọba ọba pera rẹ̀ kò sí torí bẹ́ẹ̀ ọlọ́run ọba ń sọ fún jíṣẹ́ ńlá Muhammad kí wọ́n dá wọn lóhùn kódà nínú àwọn àyè míì nínú Quran wọ́n ní ìbádá bọ́rọ̀ rẹ̀ nù rẹ̀ ti dùn tó yìí káwárí màláìkà kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó mọ̀ sìn ọ́ káàkiri bíi wáàsí لولا أنزل إليه ملك فيكون معه نذيرا tí wà nábì bá ti sọ wípé ọlọ́run ní onìkan ní kẹ́ máa ń sin mọ̀lẹ́ka ní ó sì jáná sí i àbí kó fàáyà tábà tí wàá rí mọ̀lẹ́ka tí ń gbẹ́sẹ̀ báyìí tí wọ́n náà ń gbẹ́sẹ̀ á wàá gbà wípé ah, ọlọ́run ló ran ọ̀sẹ́ lóòótọ́ ẹ wọ̀rọ̀ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ ò bá yé láti ká nábì lágara níbòmíì wọ́n ní tó bá tiẹ̀ wá lè rí yìí ń ṣe aw yulqa ilahi kanzon àbí kí ọlọ́run bá sọ pẹpẹ ọ̀rọ̀ kan kalẹ̀ fún ọ kó o sọ gbogbo wa dolówó tó bá ti sọ gbogbo wa dolówó báyìí á gbà fún ọ mọ́tara rẹ̀ ẹ kò sẹ́ni tó ń jọ ìwà tí ì lówó lọ́wọ́ ẹ hmm. ọ̀rọ̀ àdìsíkì ò ní í ṣe pẹ̀lẹ́sìn ọ̀rọ̀ àdìsíkì táyé yìí kò ní í ṣe pẹ̀lẹ́sìn ẹni tó bá wu ọlọ́run ní bùn tọ́lọ́n bá fẹ́ fún ní bùn tùmùjẹ́ wọn tàn tí wọ́n ti sọ ẹ̀ náà fáwọn ànábì tí wọ́n síwájú rí pápá jùlọ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yáàrí pẹpẹ ọ̀rọ̀ kan kárígbó ní báǹkì kan tó ṣe pé tababẹ́sì wa ń yáwó báyìí láàrin ọdún kan sọdún méjì gbogbo wa náà láà di ọlọ́rọ̀ ọlọ́lá tó bá ti lè ṣe fún wa bẹ́ẹ̀ gbogbo wa láwàá gbà fún wọn gbogbo àwọn béèrè yìí òun náà ni wọn náà ó gbọ́dọ̀ kágara níwọ̀n tó bá pé òun ṣàlàyé kí ni tọ́lọ̀ kí ni tánà mi fífa àwọn èèyàn ó máa rí àwọn ìpèníjà àwọn challenges kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ táwọn yóò máa sọ sí ọ má sì fi ìfẹ́ inú rẹ sọ̀rọ̀ má sì fi bí ọ̀rọ̀ wọn bá ṣe wà insultive sí kí wọn náà wá fi dá wọn lónìí dáhùn pé mi náà yẹpẹrẹ yín torí gbogbo wọn ti ń bi ànábì láwọn béèrè yìí tó àrínú àkọọ́lẹ̀ pé ànábì wa ń bú wọn bí ànábì wa ń takò wọn wọn bá ti sọ gbogbo tí wọn sọ ànábì sàfihàn wáàsí rẹ̀ náà ni ń gbọ́dọ̀ gbogbo tí wọ́n béèrè yìí kì í ṣe ní tí ẹ̀dá kan ní àǹfààní àti lè ṣe láyé ọwọ́ ọlọ́run ló wà àkíyèsí ọ̀nà tẹ́dà fi máa ń rí mọ́nà ẹni bá fẹ́ rí mọ́nà kì ṣe pé yóò máa béèrè àwọn béèrè tó fẹ́ fi ta ọkọ ẹni tó fẹ́ fi mọ̀nà ṣubú ìjọ tí èèyàn bá ti ń gbọ́ wá sí tó pé ìbéèrè wípé ẹni tí ń sọ̀rọ̀ yẹn màá bí ní béèrè tí ò ní lè dáhùn irú ẹni yẹn lẹ́yẹ̀kúnù báyìí dání anilhuda yóò padà gbogbo ìgbà ni ó máa jẹni tí ó máa jìnnà sí mọ́nà láyé torí pé ìbéèrè ìtakùn kan nìyẹn ìbéèrè agídí tí ò ní ṣe pẹ̀lú pé mo fẹ́ mọ òkodoro nípa tí wọ́n ń sọ eléyìí ní ṣe àwọn tọrọ ò bá pẹ̀lú àwọn ànábì wọn wọ́n máa béèrè àwọn béèrè kan tàánùtàn ní béèrè tìnira kìí ṣe pé ìbéèrè pé a fẹ́ mọ̀nà èròǹgbà àwọn èèyàn ṣe pé a fẹ́ wá òdodo torí pé àwọn òjíṣẹ́ ọlọ́run ìǹtọ́lọ̀ fi ránṣẹ́ sí wọn nínú àwọn àpẹẹrẹ àtàmì àtòfin ó tó fún ẹ̀dá láti fi gbà fún wọn. rọ́ọ̀fin sọ wípé qad bayyana al-ayati liqawmi yuqinun ọlọ́ọ̀bá ní a ti ṣe àlàyé ẹ̀sìn àwọn ọlọ́run a ṣe àlàyé àmì wa a ṣàfihàn àmì wa tí ò rújú rárá fún gbogbo ẹni tó bá nímọ̀ ọ̀mọ̀ dájú. gbogbo ẹni tọ́lọ́n bá fún nímọ̀ ọ̀mọ̀ tó bá wòye sí òfin ọlọ́run tó wòye sí àwọn àmì ọlọ́run tó wòye sí àwọn àpẹẹrẹ ọlọ́run tó wòye sí àwọn àdájọ́ ọlọ́run nínú Qur'an àti nínú sunna na Muhammad sallallahu alayhi wa sallam yóò ní màmá dájú nípa ẹ̀sìn gbogbo iyèméjì ni ìrújú ni gbogbo ẹ̀ yóò lọ fún lẹ́yìn tó lọ́nba nílò lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala wá bẹ̀rẹ̀ sí ń ṣe àlàyé àyà kan tó mọ ní ṣókí tó kó gbogbo àwọn àpẹẹrẹ tí ó mọ̀ fi wálé sẹ̀lẹ̀ náà wípé àná Muhammad sallallahu alayhi wa sallam ẹni òótọ́ ni lórí ìpèpè tí ń pe àwọn èèyàn sí èyí tí ń pe àwọn èèyàn sí ń tó ní àlàáfíà nú ni kìí ṣe ń tó jókòó fún ara rẹ̀ tó rọ lórí àbí tó fi làákàyè ara rẹ̀ tó fi gbé kalẹ̀ ọlọ́run ní inna arsalnaka bilhaqi bashiran wa ọlọ́run ní dájúdájú àwa ọlọ́run láàrin òjíṣẹ́ ńlá níṣẹ́ iṣẹ́ tá a rán yìí bilhaq pẹ̀lú òótọ́ àti òdodo la fi rán ṣẹ́ bá a sì ṣe rán ṣẹ́ pẹ̀lú òótọ́ yìí pẹ̀lú òdodo yìí máa jẹ́ nǹkan méjì fáwọn èèyàn èèkà alákọ̀ọ́kọ́ bashiran máa jẹ́ tí ó máa tu àwọn èèyàn nú tí ó máa jẹ́ onírò dùnú fáwọn èèyàn àwọn wònú àwọn èèyàn àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ rí pé ẹ o ẹ má yín ẹ má jẹ́ kéṣù ó dá yín lórí kọ ẹ má jẹ́ kéṣù ó jẹ́ kẹ́ ẹ sòwò kẹ́ má jèrè ẹ dúró lórí òdodo ẹ dúró lórí òótọ́ tí iná àlìjẹ́nà ń ṣe tí ní ìdẹ̀ra ọlọ́run bá ń ṣe bẹ́ẹ̀ bá kú lórí òótọ́ yìí àní ìmọ̀ ń jẹ́ bashiran fáwọn ẹni òdodo wa nadhiran yóò sì máa jẹ́ olùkìlọ̀ fún gbogbo àwọn tí bá ń gbẹ́rù gbọ́nrí tí wọ́n ń takò òdodo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń yẹ́yìn po kúrò níbi ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wípé ẹ mọ̀ ń wà báyìí mọ̀ ẹ jìnnà sí ìmọ̀ pẹ̀lú ọlọ́run bá nírọ̀ ẹ sì jìnnà sí ìmọ̀ mòdì sọ̀rọ̀ ọlọ́run ẹ jìnnà sí ìmọ̀ fi òfin ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ torí pé àti bọ̀ tún rẹ̀ ti máa wúrú wà báyìí kò ní dáa sọlọ́n gùn jíṣẹ́ ńlá kalẹ̀ kó máa ṣàlàyé eléyìí bẹ́ẹ̀ àyà kan ṣoṣo yìí gẹ́gẹ́ bí àfa wa ńlá Al-Allamah As-Sa'di rahimahullah ni wọ́n ti ṣe àlàyé àyà yìí fún wa wọ́n ní ó kó nǹkan mẹ́ta kan sínú tó yẹ ká gbọ́yé àkọ́kọ́ fi nafsi irsalihi ọlọ́ni inna arsalnaka fi nafsi irsalihi nínú àyà yìí a rí ẹ̀rí tó hàn gbangba gbangba wípé ànábì kọ́ ló rán ara rẹ̀ pera rẹ̀ ní ànábì kìí ṣe pé òun ló fúnra rẹ̀ kílèmù pé òun lòjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ló satisfy ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló gbé e dìde òun ló fàtọ́lọ̀ fi ń sọ wípé inna arsalnaka òun náà ni wọ mùsùlùmí gbogbo ìwé yòówù kó kà àwọn yòówù tí wọ́n jọ lọ́pọlọ tí wọ́n jọ ńlá káyè tóun bá bá pòwó pọ̀ tẹ́ǹjọ́ ń rìn tẹ́ǹjọ́ ń ṣe ibi iṣẹ́ tí wọ́n ń pè ẹ́ prophet Muhammad gan-an sallallahu alaihi wasallam sọ́lọ̀ gan ló ránṣẹ́ báyìí tílẹ̀ rí gan wọ́n mùsùlùmí náwó gàdà kò mú àyà yìí jáde ìtọ́lúwa wá sọ́nù sọ́tù Baqara wípé inna arsalnaka dáúdájú àwa ọlọ́run láàrin ìwò òjíṣẹ́ ńlá Muhammad iṣẹ́ kí wá sọ nìkan gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jáwọn ànábì ọlọ́run ọlọ́run bá náà ló fúnra rẹ̀ rán wọn iṣẹ́ kò sí ànábì kan tó jí lóru ọ̀sán kan tí kàn wá sọ fáwọn èèyàn rẹ pé mo ti dà nábì ọlọ́run ọba níyàn wọn ní ànábì ẹ̀kọ́ kan náà lélẹ́yìí. ìwọ tó owó lẹ́gàdà látara gbígbàdúrà kan tí òun rí tó sì mọ bóun ni sábàbí tádùá fi gbà tó wá lèmi náà ti di wòlíì báyìí á mẹ́rin rẹ̀ wá tó sọ pé ó di wòlíì torí àárí ẹ̀rí pọ́lọ̀ ló rán àná Muhammad ṣe nínú àyà yìí mú ẹ̀rí fún wa tó sọ fún ọ pé ó ti di wòlíì káfí lè gbà ọ́ gbọ́ tó bá torí pé mò ń ṣe sẹ́ẹ̀rẹ́ o sì ń pòfin ọlọ́run ọba mọ́ àná hẹ́n eh, ní tó sọ ni pé mo rán kan kí n jẹ́ wàlíyé ọlọ́run kì í ṣe pé ó ge hán nípa èmi náà ti di wòlíì là àbí kò ní èmi lọ́lọ́run ọba rán sí ìlú yìí lọ́jọ́ wo kí ni sàtífíkẹ́tì ọlọ́run fi rán ọ sí ìlú wa so mú sàtífíkẹ́tì ọ̀hún jáde kárí. bẹ́ẹ̀ sì máa ń gbọ́ káàkiri yẹn láwọn ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó wọn yẹn kíní kan ẹ̀ẹ́n òun lọ́lọ́run rán sí ìlú kan o níbo ta ṣé ń ta bó ló ṣe mọ̀ pọ́lọ́run rán tọ́lọ́run bá la kankan yí ọ nínú òfin rẹ̀ tó sì dúró tì ọ́ tó ń pòfin ọlọ́run bá mọ́ kò túmọ̀ sí pé kó o mọ́ wá gé e hán fáwọn èèyàn wípé kò sí tàbí ṣùgbọ́n náà àwọn tọ́lọ́run bá rán lèmi náà wá ó lè sọ ó lè convince wa torí àní kò mọ evidence wa evidence yóò sì wá láti inú Kùránì àbí Sunnah tó bá ti lè rí ẹ̀bí díìsì ẹ̀ mú wá tó ṣe pé ìtọ́lọ̀ kan fi ń hàn ọ́ látara iṣẹ́ rẹ tó ń ṣe ló fi ń rò pé ó ti di ẹni ọlọ́run tó fi mọ wá gùn wá gàràgàrà àbófin mọ wá ṣègbéraga sáwọn èèyàn ànígbà ò torí ààrẹ rì kásì mọ́ gbà wọn gẹ́gẹ́ ní Islam ní kásì á gbà pé mùsùlùmí ni ọ́ á sì gbà wípé pẹ̀lú ògo ọlọ́run òun ríṣẹ́ rẹ ṣe ṣùgbọ́n ká gbà wípé bẹ́ẹ̀ náà ló ṣe rí wájú ọlọ́run àmọ́ torí àbọ̀ òdenu àmọ́ kọ̀rọ̀ yàrá rẹ̀ àsìmọ́ kí ló di ládìí ọ̀kan ame ètò òun ṣe ní gbagba tá a rí ní iṣẹ́ rẹ̀ ìṣẹ̀sìn ìjìnàṣẹ́sẹ̀ àjọgbà yìí wípé alhamdulillah lágbájá mùsùlùmí gidi ni àmọ́ ká wá gbà pé wàlíì ọlọ́run ọba ni wọ́n bó ṣe ń sọ nì àárẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ sì fún wa lẹ́rìí rẹ̀ ti kú látọ̀dún tó ti pẹ́ láyé onáà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tóró náà ni malaku Jibril ló wà á bá tọ́lọ́wọ́n fi wá sọ fún wípé lágbájá nú àwọn mùsùlùmí o wàlíì òní gẹ́gẹ́ bó ti ṣe fún àwọn kan síwájú náà sọ̀hábà. ìkẹlẹ̀ kejì fi siratihi wa hadihi fi siratihi wa hadihi wa dalilihi ìkẹlẹ̀ kejì tó kó sínú ó ní wípé nu àyà yìí ibẹ̀ láti rí i wípé ànábì sallallahu alayhi wa alihi wa sallam àṣẹni táwọn èèyàn mọ̀ ni ànábì ní tàn ó ní ìlànà ó sì nírú ìwà tí ń wù ká tó gbé dìde lójíṣẹ́ kìí ṣe táwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀ àbẹ́ni táwọn èèyàn ò mọ̀ràn rẹ̀ tí wọn ò mọ̀ wá rẹ̀ ló fi ṣe pé òye tó kún kẹ́kẹ́ ń bẹ níbi pàànàbì ọlọ́run jẹ́ kó di ogójì ọdún tán kọ́lọ́run tó gbé dìde lójíṣẹ́ torí pé èèyàn fẹ́ lówó ni ó fẹ́ lọ́lá ni ń wáyé ní wárìsìkì ni nígbà tí máa ti ń pé ọmọ nineteen years eighteen years ni ó ti máa aspire aspirations yìí yóò máa lọ bẹ́ẹ̀ tí ó fi máa wọ forty years tí ò bá ti wá sí ìwà wù níbẹ̀ ṣe ń rí ó yẹ kẹ́ lè mọ̀ dáadáa tó bá sì ń sí ìwà wù níbẹ̀ ṣe ń rí ẹ̀ mọ̀ kí la tẹ̀ ń sọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò sí yahoo yahoo káàkiri yẹn lóòlókò ń sábìyẹ̀ sínú wa àwọn <laughs> ọmọ sixteen be seventeen bí ọmọ tó yẹ kán sì máa ń fún lọ́yàn yóò máa aspire billions so every rí i pé irú ẹni yẹn nígbà tó bá fi wá dédé sọ wípé lóru èní ni mo ríra ọ̀kan tó já sínú yàrá mi pé mo ti di ànábì àwa wo pé ìwọ wo ló dànábì nígbà wọn bí ọ àmọ́ irú rìn tó sì ń rìn ó yé wa ǹjọ́ wo lo tún bá tó wí asáré di ànábì lẹ́nu alẹ́ yìí torí pé lálẹ́ ọjọ́ náà ó sì mu ọtí náà ilẹ̀ ó sì mọ́ ló ní olúwa pè mí fẹ́mi pé yá béèrè ṣùgbọ́n òjíṣẹ́ ńlá Muhammad sallam ọlọ́run tún fọ́ sáwọn èèyàn ọlọ́run tún fọ́ púpọ̀ láàrin wọn náà ló ti ṣèlú sẹ̀mí wọ́n mọ̀ ọ́ ló fi ṣe wípé wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ àtàkì ẹ̀ kèé parọ́ kèé jalè kèé ṣalágbèrè gbogbo àwọn ìwà ọ̀dọ́ tí máa ń lu ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láwùjọ ọlọ́run sọ̀sọ̀ so òun náà ló fà á tó fi ṣe pé àwọn kan nínú àwọn tí wọn jẹ́ mùsùlùmí lásìkò yẹn wọ́n ń wòye sọ̀rọ̀ ànábì náà sùn pé ah òjíṣẹ́ ńlá Muhammad yìí ah, eh. gbogbo àwọn ìwà táwọn sọ pé wá ọ̀dọ́ ni ọ̀dọ́ ní í ṣe ọ̀dọ́ ní dààmú rẹ̀ kò mọ̀ wúrì àkọ́kọ́ pé yóò kọ́ àdírẹ́sì àwọn ìran Quraish níjó ránṣẹ́ sí wọn pé ẹ pàdé mi lókè sọ̀fà oníbèrè kan ti bi wọ́n léèrè níjọ́ náà tí wọ́n sì ń àtọ́sítì sí ìbéèrè yẹn òun bóun lòun ṣe jẹ́ ń béèrè lọ́wọ́ wọn pé tí n bá sọ fún yín wípé òkè sọ̀fà yìí yóò bí ràkúnmí àti ọmọ ràkúnmí ṣé gbà mí gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni a gbà ọ́ gbọ́ náà jà rọ́bù náà àlẹ́ ìkàkẹ́ rìbẹ̀ni njọ́ àti mọ̀ ọ́ láyé àkẹ́fín rọ́mọ́ ọ rí wọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ti gbémi yìí ló jíṣẹ́ fún yín o wípé ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan mí ìmọ̀lẹ́yìn ọlọ́run wọ́n bá fariga <laughs> àṣẹ lórí yìí ni àà òpùrọ́ ni ọ́ lápẹ́ lórí yìí ni o <laughs> ja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab. kó wá pé ọlọ́run omi ọlọ́run irin ọlọ́run igi ọlọ́run kínní ká wá sọ gbogbo wọn di ọlọ́run ẹyọ kankan wá wà lábẹ́ ọlọ́run ọba kan èmọ ikán eme ẹnìkan ò ele eléyìí <laughs> in hadha illa ikhtilaq ìwà anabi rọ lọ́dọ̀ ara tiẹ̀ ní àgbà pọ́lọ́gọ́ wọn náà ní èèyàn yóò ní wá ní kéèyàn máa ah! ẹ máa ń parọ́ mọ̀ kéèyàn wà kéèyàn má ní àwọn kan tí wọ́n mọ báyàn bẹ lọ́hùn tí ó bá ha gádígádí téèyàn ó ké pé tí wọ́n ó ṣètò ètò ẹ̀wọ́ ṣé wọ́n ní wọn náà lè dán lọ́wọ́ bá pè ní ẹ̀ ó lẹ́nu tó ń rùn ju búrọ́ọ̀ṣì sí kò fọ́ kó mọ́ búrọ́ọ̀ṣì tá à ń sọ òun náà ni pé kó tún bá kùn bí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn qualities tó rò pé òun rí lára àwọn kan tó fi ẹran wa síwájú ọlọ́run à ń lọ wájú ọlọ́run àwọn kan nínú àwọn aláìmọ̀ kan àwọn aláìkan mí ní o tún máa ran wọn sẹ́ ẹ bá a sọ fọ́lọ́n pa nídìí kan báyìí gbígbà pé ọlọ́run bẹ nílẹ́gbẹ̀ẹ́ ilé tiẹ̀ tí yóò kàn gba ara ilé tiẹ̀ kọjá sọ́dọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní ìsìlámù o èèyàn gbọ́dọ̀ gbà fún èèyàn kan débẹ̀ ní wa ni ẹ wá ní ká máa wá á kò sí nǹkan kan lẹ́yìn àdúrà ẹ tiẹ̀ fún wa ká tiẹ̀ máa fi wẹ̀ ká tiẹ̀ bàbá fẹ́ lọ bí iṣẹ́ ká tiẹ̀ fi bí tùràrí sára kò á sẹ́yìn náà fẹ́ sọ fún wa pé bẹ́ẹ̀ ṣe wà yìí náà àdúrà nìkan náà ni wọ́n wá ní pẹ̀lú ògo ọlọ́run mo fi ń dá ọ lójú àdúrà ni wọ́n ah ah Allahu Akbar sars ń ṣe yẹ̀yẹ́ nù wọ́n pé ah torí wípé nínú gbàgbọ́ ọmọ ẹ̀dá yẹn pàápàá jùlọ láwàláwọ̀ dúdú àgbà wípé ilé ayé ò ṣeé gbé àfi ká fara ti àwọn kan láwọn tá a lè rí lójú tí wọ́n máa darí àlámẹ̀rí wa gbàgbọ́ wa nìyẹn tọ́ba wọn ti máa ń pè wá lọ́bi wípé ọba tó wá dá wọn yẹn kọ́ ẹ padà sọ́dọ̀ rẹ̀ fàfírù ila àwọn eléyìí ò ní agbára kan ebi wọn ní accident ibi ìyàwó ń kú fún wọn ìbọn máa ń kú fún wọn báwọn náà máa ń dárò páwọn olówó lọ́wọ́ gbà mí ìmí ìtẹ́ ẹ̀ bá pa nǹkan fún un tó rẹ̀ jẹ̀ mu inú rẹ̀ ò dùn. <laughs> ẹ wàá pa gbogbo àwọn nǹkan wọn ẹ wàá sọ wọn di bàbàrà ẹ wàá pọ̀ lọ́wọ́n bàjẹ́ ẹni sì ń ṣe wẹ́lẹ́ náà kírun o ń wọ́n mọ́ṣáláṣí wàá jọ ń gbàwẹ̀ náà ni o ṣùgbọ́n kò yé kò yé tó ìgbàgbọ́ yẹn jìnnà gan ní tí wọ́n ń fojú rínú sẹ̀mí ayé wọn wọ́n wò pé ó ṣòro ó ṣe wọ́n kàn sí pé àdúrà nìkan lóru làwọn máa ṣe àwọn kan máa gbàwẹ̀ nìkan àwọn kan máa ṣe sàárà nìkan á kò lè bí ya bùkátà àfi bàbá ṣe ń ṣe tá à ń ṣe yẹn náà ká má fi tèṣù ká má kọ yéṣù náà kéré ẹ méjì á kọ yéṣù kéré yóò ní. Eh. kíní kan lè kíní kan ò lè fún wàrà ni wọ́n mọ nǹkan tí wọ́n ń pè o àmọ́ ó lè da wàrà nù tó bá wá rí bẹ́ẹ̀ ẹ fi tiẹ̀ náà ṣe á fi ṣe mọ̀nà kúlẹ̀ àti rọ́bì fọlákì ń bẹ̀ tá a fi ṣe àyẹ̀tò kùrùsì yìí ń bẹ̀ á fi ṣe á bẹ̀ lọ́nù pé wọ́n ọlọ́run aláburú ẹ̀dá ni o sọ wá sọ aburú rẹ̀ nítorí fi tiẹ̀ ṣe náà nù pé ó hàn sí wa nífẹ̀ǹtẹ̀tẹ̀ pé kò lérò dáadáa sí wa ìwọ ọlọ́run sọ wa sọ aburú rẹ̀ wallahu ya'simuka minan nas humul aduwwu fahadharuhum qatalahum Allah ọlọ́run náà sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ ọba ìka yẹn náà fojúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé àwọn munafiki nínú àwọn mùsùlùmí àsìkò rẹ̀ àwọn gangan lọ́tà o fahadharuhum sọ̀rọ̀ fún wa kọ́lọ́sì máa sọ sọ aburú wọn àwọn sì máa bẹ lọ́wọ́ àmọ́ láti wá wò wípé ẹja bẹ̀ wọ́n ẹ bẹ èṣù sẹ́sù ní oore lọ́dọ̀ ni tẹ́fẹ́ gbà lọ́dọ̀ tẹ́fẹ́ máa bẹ̀ kò ní dùnú kò lóríire kò ní fọkànbalẹ̀ gbogbo tí ń bẹ lọ́dọ̀ èṣù láti bẹ̀rẹ̀ dé parí tí mú yàn jìnnà sí kí ọlọ́run ọba ni. tí wọ́n mọ ànábì ọ̀dọ̀ wọn ló ti sẹ̀mí gbogbo àwọn ìwà alápọ̀nlẹ́tọ́ lọ́wọ́ ọba yọ̀ǹda fún wọn mọ̀ sí sí rẹ̀ léyìí tó yẹ kí wọ́n fi lè mọ̀ wípé á kátẹ̀wá kó sọ fún wa ń jọkàn pé òun mọ̀ di ànábì o ó yẹ ká lè gbà wípé lóòótọ́ ni torí pé ó yàtọ̀ sí wa nínú wa nínú sisi. ìkẹ́ ẹlẹ́kẹta ọlọ́run fẹ́ ká mọ kí ni tánàbí gan mú wá sáyé nínú òfin tó tóbi àti alukur'anu alápọ̀nlé tó kún kẹ́kẹ́ fún àwọn ìró òdodo àti àwọn àṣẹ tọ́lọ̀ ń pa wá tó jẹ́ àṣẹ tó ṣe pé tá a bá tẹ̀lé á fi rí sẹ̀mí ayé rọrùn lò kuranu yìí tí òfin islam ń bẹ́nu rẹ̀ yìí wọ́n tún mọ wá ń hànà wa kó ní gbogbo tí bá ń jẹ́ aburú léyìí tó jásí pé tá a bá jìnà sí á fi lè rí àtibọ̀tán rẹ̀ dé síwájú ọlọ́run. bákan náà alukur'anu yìí ló ṣàlàyé oríṣiríṣi àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́n bá ti ṣe fún àwọn ànábì tí wọ́n síwájú àná muhammad sallallahu alayhi wa wa sallam gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló kó sínú inna arsalnaka bilhaqi bashiran wa nathira ọlọ́wọ́n ni wala tus'alu an ashabil jahim ìwà nábì gbogbo ẹni tó bá ṣèkìlọ̀ fún pé nǹkan báyìí ò dáa ìrìn báyìí ò dáa ìwà báyìí ò dáa ẹ máa wù tó bá ṣagídí tó gbẹrùgbọ́n rí tó pààyàn dàkún bí òtítọ́ tí ó tẹ̀lé tọ́rọ̀ rẹ̀ bá padà já sí náà jẹ̀hìmù yóò gbé dàlù kìyàmà ànábì wà ànábì léèrè o wàlá àtúnṣe àwọn aláwọ̀ níbi ọ léèrè torí ń ta àrán oníṣẹ́ rẹ̀ ó ti ṣe kí ni ó ti jẹ. nínú kìrọ́ àmì wàlá tas'al an ashabil jahim ìwà náà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó bá ti ṣèkìlọ̀ fáwọn èèyàn tó sì fáwọn èèyàn ní ròódùnú dáadáa tó kìlọ̀ ó ṣe wáàsí ó ṣàlàyé ọ̀rọ̀ bọ́rọ̀ sì ti rí déwájú ọlọ́run ó ṣàlàyé rẹ̀ ó fi yé wọn ẹni tí ò bá wá tẹ̀lé òdodo ọ̀rọ̀ ọlọ́run tó bá dòjọ́ àlùkìyàmà kódà kó jẹ́ ni tó fẹ́ràn tọ́rọ̀ rẹ̀ bá padà já sínú jẹ̀hìm má bí ọlọ́run bá lè nípa nǹkan lórí rẹ̀ o ní túmọ̀ wala tas'al an ashabil àmọ́ kò fẹ́ràn débi kó gba islam lọ́wọ́ rẹ̀ kó gba òótọ́ tó fi ránṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ tó bá dòjọ́ alikiyama tọ́lọ̀ rẹ̀ bá kángun sínú náà jahim ọlọ́run ti sọ fáànà ibi kalẹ̀ látàyé má ṣe pẹ̀ má sì wádìí wàlá tusalu an ashabil jahim wàlá tasal an ashabil jahim eléyìí ni qira'a fáwọn ibn Saud àti bá ibn Ka'b mọ̀símọ̀ nǹkan nìyẹn wala tas'al an ashabil jahim torí pé n tó sọ̀rọ̀ yẹn fún wa nábì ó ní kó disseminate message àwa ọlọ́run àwa ọlọ́run láásìsì ọ̀rọ̀ iṣẹ́ fún wọ àtàwọn kó o ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn ni kàn wọ́n nílọ̀ sì ọ̀rọ̀ fún wọn innama anta mudhakkir lasta alayhim bimusaytir aljahim iná jahim okọ kan ló jẹ nínú àwọn orúkọ tí iná ní aljahim okọ kan ló jẹ nínú àwọn orúkọ tí ń bẹ fún ilé iná ọlọ́run kó má ṣàìsàn wá sọ iná ìyẹn lọrọ àwọn àfáà kan àwọn àfáà kan yìí sọ wípé jahannam òun gangan ni iná. gbogbo àwọn okọ okọ iná tó kù tí ń bẹnu kuranu yẹn náà ni àwọn ọ̀nà méjèèjì tó lìdì sínú jahannam tó gbà ń bẹnu suratul hijr tó lọ ní wa inna jahannama la maw'iduhum ajma'in laha sab'atu abwab li kulli babin minhum juz'un maqsum ọlọ́run ní sẹ́ẹ̀rí àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n rí sọ́rọ̀ àwọn ọlọ́run tí wọ́n módì tí wọ́n kú ní mùmínì òdodo tí wọ́n jẹ́ láburú ẹ̀dá tí wọ́n fi kú àdéhùn táwọn ọlọ́run bá ṣe fún wọn ni wípé inú jahannama wọn ó ti yókù inú jahannama wọn ó ti kẹsàn-án sẹ́ wọn jahannama yìí ó nílẹ̀kùn méje làhá sábẹ́ àbẹ̀wábẹ́ ó nílẹ̀kùn méje lèkúlè báàbí mẹ́nuhùn jùzùn mẹ́kùsùn ojú ọ̀nà kọ̀ọ̀kan nínú ojú ọ̀nà méjèèje yìí àwọn ọlọ́run bá ti ṣètò rẹ̀ kalẹ̀ fún oríṣiríṣi ẹ̀ṣẹ̀ táwọn èèyàn bá ṣẹ̀ so ọ̀nà tó jẹ́ pé ẹni tó bá jẹ́ lẹ́bọ̀ bẹ̀ ni ó gbà wọlé ẹni tó jó ń ṣìnà bẹ̀ ni ó gbà wọlé ẹni tó jẹ́ olè bẹ̀ ni ó gbà wọlé ọ̀mùtí bẹ̀ ni ó gbà wọlé sẹ́bàbá sẹ̀yánú ọmọ bẹ̀ ni ó gbà wọlé olórí tí ń fi ẹ̀tọ́ aráàlú dùn àbólórí tóun náà ń tako àbí ẹrù ẹ̀yìn náà tóun náà ń tako lórí wọ́n ní bó ṣe rí nìyẹn nínú ọ̀rọ̀ àwọn afáàmì àti jahannam ni o àti gbogbo àwọn ọ̀nà tó lìdí sínú ẹ̀ ni ọlọ́mọdé àbá wọn wọ̀ ẹ ó kọ́ wọ ná kó tó wà lìjẹ́ náà ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ kódà iná tayé ọlọ́mọ fi sọ gangan wa àwọn tí bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ bakery àbí táwọn àti bakery mú létira wọn ìyẹn ò fẹ́ lè sọ pé sẹ́mi ní gbélé mi kò ń bí tó bá jẹ́ bakery tó ń function dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ lásìkò lásìkò yẹ kọ̀díṣàn rẹ ó dànù lẹ́kú tó dìgbà pé òní máa ráhùn àmẹ́rẹ̀ ọlọ́run wá ń bà mí àwọn tí ń ṣiṣẹ́ níbi búrẹ́dì wọ́n sì wọ́n abẹ́ wulẹ̀ ah ẹ̀ tún bẹ́ wulẹ̀ ti ná ẹ̀wù ń bẹ lọ́wọ́ yẹn gan-an wọ́n tún wá fẹ́ wọ́n tún wá fẹ́ gbáyà síná ni wọ́n máa ṣe ẹ̀hẹ̀mọ́yàn lójú báyìí iná tayé nìyẹn ọlọ́mọsá sọ wa sọ iná ti ìjọba náà òun burú ju náà ti yí ń lọ torí tí yí ń bá jó yẹn ó súnmọ́ kí wọ́n rérú èèyàn gbà mí ṣùgbọ́n tó lè yí ń gbà mí ń bá fẹjúmọ́ èèyàn wọ́n lè mọ́ rérú èèyàn kó kùnù gbogbo náà tà ń sọ yìí náà àtọwọ́dá ni o àmọ́ pé àwọn èbó tọwọ́dá ti wọn ni àwa tá a sì èbó náà igi ìsẹ́pẹ́ nǹkan kan a sì mọ̀ pé ó léwu ó ní ìrora ó lóró nú bó wà nínú ajá náà mo sì wá rí ọlọ́run gbogbo ọ̀rọ̀ tẹ́ da ń sọ tọ́rọ̀ yẹn fi ń kángun sínú jahannam ọlọ́dàkùn mọ́sà sọ wá sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ da máa rìn ìwà tẹ́ da ń wù ẹ̀dá ò mọ́ ọlọ́nkù sọ wá sọ tí ó padà di wípé lónìí bí mi ọlọ́run bá ti ọkọ tí n bá padà gbé pẹ̀rẹ́ wọnú jaya alijanna ó kọ tọ iná wò ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ subhanakallahumma wa bihamdik wa barakatuh